الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن زاد المعاد لارا إن شاء الله تعالى أفكا إذا هو مزازي الغزوات التي غزاها رسول الله صلى الله عليه وسلم أوغو tí Ànábì sallallahu alayhi wa sallam tí ó jà gbàtọ̀dún Madina tàbí àwọn military operations ogun tí wọ́n jẹ́ àbáwọn kìíní military operations dídí um, tí Ànábì dé Madina nínú àwọn kẹta ti kà sẹ́yìn a sọ fún wa wípé Ànábì sallallahu alayhi wa sallam ó di olórí ìlú di olórí ìlú Madina èyí tó jẹ́ pé ìlú Islam Islam ni wọ́n fi ń ṣèjọba Madina sì lélẹ́yìí àwọn ọ̀tá ló rọ kiri káyẹ̀ kódà àwọn ọ̀tá tinú àwọn náà tún wà bí ọ̀tá tòde ṣe wà náà ni tinú ṣe kí ni ó ṣe wà nínú àwọn ọ̀tá tinú tó yẹ pé inú Madina làwọn náà wà ọ̀làwọn yahudi wa àti sọ̀rọ̀gbà banu kainaka banu nadir àti banu kọrẹ́bọ̀ àti àwọn yahudi najran yahudi khaybar àti sọ̀rọ̀pá gbogbo wọn. so gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìlú ni ìlú Islam ni tó sì jẹ́ pé orí ó ti dorílẹ̀-èdè ó ti dọ̀rọ̀ yẹn kó jẹ́ pé àwọn ọmọ ogun gbọ́dọ̀ wà wọ́n mọ̀ dáàbò bo ìlú àwọn ọmọ ogun ẹ̀wá lélẹ̀ gbogbo ọkùnrin mùsùlùmí tó wá ti dàgbà ni gbogbo wọn ní ọmọ ogun ẹ̀sìn àwọn ní àwọn ní standard army àdẹ̀wọ̀n ní reserve army bíbẹ̀rẹ̀ tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ní Madina àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú reserve army ni reserve ni pé tógun bá ti dé o ànábi ó pàmò ẹ a ní volunteers o ìwúlẹ̀ lọ bí báyìí báyìí báyìí báyìí ìfẹ́ ló bá wa paná ọ̀tẹ̀ tó ń lọ níbẹ̀ wá dé lọ bẹ̀. wà á lọ tógun yẹn bá tóbi tó bá kwaya large number ànábi wọn bó bláìsì gbogbo ọkùnrin mùsùlùmí tó yẹ já lọ sójú ogun wọn fásitì lọ so very much later ló di pé ló di pé àmọ́ ní regular army very very much later làmọ́ ní regular army wàhálà gbogbo ọkùnrin mùsùlùmí nílùú gbogbo wọn ní potential soldier yóò hàkàlà tó fi dòdì ìgbà because àṣẹ tó sọ wípé jihad jihad ó kó gbogbo ọkùnrin gidi pa mùsùlùmí olóko sínú. No? òṣìyàdẹ wọn ní gbàgbé wípé àwọn regular soldiers agbára wọn dídógé ni kò ní ká kẹlẹ gbọbọ yìí dáadáa kì í sàwùjọ islam nìkan ti ń lo system yẹn kì í sàwùjọ islam nìkan kódà àwùjọ àwọn kèfèrí àwọn ìjọba kèfèrí wọn máa ń lo system yẹn wọn máa ní regular soldiers wọn sì máa ní reserve soldiers ibi táwọn Yahudi gbà lónìí tán ń gbé lónìí tán láwọn sọ ju orílẹ̀-èdè lónìí gbọ́n ibi tán sọ jù lú wọn lónìí tán fagiri gbà yẹn tán pè ní Ísírẹ́lì yẹn gbogbo ẹni tó bá ti dàgbà tó ti pé wíwá wọn sixteen or there about wọn ti wọn ń tírìnì ogun wọn ń tírìnì ẹ̀ ní ogun tọkùnrin tóbìnrin ìdí ẹ̀rọ ìjọba dáwọn àdúgbò kan pápá jùlọ bí táwọn táwọn táwọn settlers náà yẹ̀wúdí yẹn sẹ́tùsì tábà lọ ládùúgbò tìbọ̀tìbọ̀ ni tábà lọ jàgbá ìtìbọ̀tìbọ̀ ni ẹ̀yin lọ gúgù ẹ̀ tìbọ̀tìbọ̀ ni o kò sí ìtọ́jú pé ìjọba tó ń darí ayé pátápátá ìjọba alábòsí ni kò sẹ́ni kankan tó parọ́ gáà ẹ̀rọ tó jẹ́wọ́ káàkiri gbóró ẹ̀rọ because àwọn yẹ̀wúdí lọ́ involved everybody closes eyes at them òye mo bá pé àwùjọ mùsùlùmí kan náà ti ṣe bẹ́ẹ̀ ariwo máa sọ ni ee ẹgbẹ́ àwọn mùsùlùmí lọ́wọ́ ìgbọ́n náà gbébọn kiri o kílódé kílódé sọ̀rọ̀ àbùsù tó bẹ̀ láyé ta wáyé nìyẹn ìyàwó dín ní freedom kó máa pa mùsùlùmí bó ṣe wù ú tó yẹ fáwọn tó jẹ́ ìjọba ayé mùsùlùmí fáwọn òrè pàápàá jùlọ Amẹ́ríkà wọ́n ti jàkọ́ wá ṣẹlẹ̀ níbi kan ìjọba Amẹ́ríkà yìí lọ́ọ́ dá sí pé ẹnìkan yẹn nìkan jẹ́ ìrẹ́lẹ̀ wá sí Nàìjíríà yìí ìjọ sí nàìjíríà yẹn ilẹ̀ yẹ̀wúdí yẹn kan fi máa ṣe kí àwọn gangan ní àwọn ìka wọ́n lórí pé tọ́ wọ́n bá ti lágbára tó bá ti rò kó dáa náà ni ó máa ṣe amẹ́ríkà ní agbára fún tó bá decide pé o ní the right thing to do náà ní right thing gbàtọ́ lọ tó lọ kidnap lọ kidnap president Venezuela Maduro tó lọ gbé gbégbé <laughs> náà nìyẹn ó kẹjọ sọ pé nítòsí òsì kí ni kò dáa àwọn tó sọ pé nítòsí dá gan wọn ń yọ ọ sọ ni wọn bẹ ìtẹsẹ yóò dá òun ò lè sọ sókè àwọn òwòye tó pàgbára ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n tọ̀ ọba wa Allah ìnáwó tó ní agbára ju gbogbo àwọn ẹ̀dá ẹ̀ lọ ọba tó dẹ̀ ń wo òtí kó wá ń ṣe ni tó tá a sọ débẹ̀ ni pé ní àwùjọ mùsùlùmí every male muslim every adult ah, every adult ni o kò sí child soldiers nínú Muslim, kò sí rárá ẹ̀rí ni gbígbà tó fẹ́ jagun ohud abúlábùn ọmọ sọ yìí pé ṣùgbìrìtù lọ́jọ́ tó fẹ́ jagun ohud kò yẹ njàmẹ́ ọlọ́mọ kékeré ni ní kí n máa lọ so there is no child soldier in islam ayé máa ọmọ kéékèèké lọ sójú ogun sótìyé sọ àgbàlagbà sọ di gidi pa la máa mú lọ sójú ogun so ìgbà táwọn ju sallallahu alaihi wasallam tó dé Madina ó ní bùkátà sí kan set up military apparatus láti wọn defend láti wọn defend kìíní ìlú Madina so ló gbé àwọn military operation díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di major military operation tá a mọ̀ sí ogun Badr sílẹ̀ àwọn minor military operations tó kọ́kọ́ wáyé òun ni sẹ̀ríyà tó Ubaydah bin al-Harith kí iṣẹ́ tánà yìí ẹ̀rọ òbí ìdá wọn hárì kí kò lọ ṣe iṣẹ́ nítorí pé tó jẹ́ iṣẹ́ surveillance wọ́n ní sàríyà sàríyà ni àwọn kan ogun tó lọ sí ibì kan wọ́n tẹ́ pé it is more of surveillance wọ́n fi ń tí wọ́n ṣe surveillance surveillance tó lọ fi ọ̀tẹlẹ̀ mú yẹ ká lọ study àwọn kìfèrí pé bí wọ́n ti pọ̀ tó kí náà plan pé kìfèrí yẹn sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ àgbọ̀fẹ́ báwọn mùsùlùmí jà ìyẹn gbé ní sàríyà bẹ́ẹ̀ náà ní sàríyà fáàdùbù náà àbíwá kọ́f sàríyà kan náà wà tí àbíwá kọ́f tí òun náà ṣe sábàbí ra ikú náà lọ fún surveillance bẹ́ẹ̀ náà ní ìtòṣẹlẹ̀ síbi gọ́sùwẹ̀tù àbúwá nínú àwọn ogun kéékèèké bẹ́ẹ̀ pé kò sí much níbẹ̀ ó ní ogun yẹn wà gọ́sùwẹ̀tù àbúwá dání ìṣẹ̀lẹ̀ gọ́ọ̀zùwà tó buwat ìṣẹ̀lẹ̀ gọ́ọ̀zùwà tó buwat láwọn kéékèèké tó ṣẹlẹ̀ náà ni adẹ̀ní ìṣẹ̀lẹ̀ gọ́ọ̀zùwà tó fi tọ́lùbí kírìzìdínì jáde alùfẹ́hìrì arákùnrin wa dára kan ní mọ̀jìnà wa ń sá lọ wa ń rán àwọn ikọ̀ mùsùlùmí kan kí wọ́n tọpa rẹ̀ lọ dàdẹ̀ ní ọ̀rọ̀ lórí gọ́ọ̀zùwà tó zìlà òṣèyí a ní ọ̀rọ̀ lórí yẹn náà then ìṣẹ̀lẹ̀ uh, sariyatu abdullahi bin jash al-asadi radiyallahu ta'ala anhu ìṣẹ̀lẹ̀ tiẹ̀ náà bẹ títítítítí tó fi di ọ̀rọ̀ lórí gọ́zọ̀tù badr al-kubra ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ogun al-badri ńlá ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ogun al-badri tó ṣe o tó jẹ́ ní so ìṣẹ̀lẹ̀ yẹn ìyẹn ni mo rò pé a sọ̀rọ̀ lórí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ká tó ṣáájú yẹn náà àwọn náà lọ fún wa ti ka ọ̀pọ̀lọpọ̀ inú sírọ̀ tó bá rántí inú sírọ̀ tá a mọ̀ kà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ yẹn àti ka ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ̀ ṣùgbọ́n fáfá ni gbogbo mùsùlùmí gbogbo ẹ̀ ká tọrọ ká tọrọ sọ orí ogun bá dòrò inṣàlá àtàwọn ẹ̀kọ́ tó ń bẹ níbi ìṣẹ̀lẹ̀ ogun kí ni ogun bá dòrò so inṣàlá ta'ala ti wá di ìpàdé tó ń bọ̀ àmọ́ bèèrè rọ lórí ọ̀rọ̀ ogun bá dòrò inṣàlá ta'ala sallallahu ala nabina muhammadin. وآله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته